tí ó jẹ́ pé bọ́lọ́mbà ní kéèyàn ó ṣoríire iṣẹ́ olóore láwọn ọjọ́ wọ̀nyí èyí tí ó ṣe déédéé sí oṣù kan níjọ́ kan èyí tí ó ṣe déédéé iṣẹ́ ọdún kan níjọ́ kan kódà èyí tí ó ṣe déédéé ọdún méjì ń bẹ níṣẹ́ ẹjọ́ kan náà gẹ́gẹ́ bó ti ṣe pé ní tí ó ṣe déédéé ẹgbẹ̀rún oṣù lóru ẹyọ kan òun ni Laylatul irú àwọn àǹfààní báyìí kò yẹ kí mùsùlùmí ó jẹ́ kí kó máa fòun ru àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àǹfààní míì ló tún dé yìí bí Dhul Hijja bá ti lé ìyẹn lóṣù hajj tí ó jẹ́ pé jọ́kẹ̀wàá rẹ̀ ní ọdún léyà anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ní ma ayyamin al'amalu salihu fihinna. أفضل وأحب إلى الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بماله ونفسه ولم يرجع من ذلك بشيء النبي محمد صلى الله عليه وسلم ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ti ń kanlẹ̀kùn yìí kéyìn òṣìṣẹ́ olóore ń bẹ tọ́tayọ àwọn ọjọ́ wọ̀nyí àwọn onímọ̀ ní ká gbọ́ yé dáadáa àwọn òru mẹ́wàá ọ̀tọ̀ tọ́lọ́lá ju gbogbo òru ayé lọ àwọn lòru tààwẹ́ bá ku mẹ́wàá àmọ́ àwọn ọ̀sán ọjọ́ mẹ́wàá tó lóore ju gbogbo ọ̀sán ọjọ́ lọ láyé òun làwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wàá tá a fẹ́ bẹ̀rẹ̀ tí ó jẹ pé láti bẹ̀rẹ̀ dòlìhíjà títí tí ó fi di ọjọ́ kẹwàá dòlìhíjà tí í ṣe ọjọ́ ọjọ́ ọdún léya gbogbo sẹ́ẹ̀rì téèyàn bá máa ṣe ààwẹ̀ gbígbà ni náfìlà yíyan ni láwọn àsìkò tí e ṣe wọ̀ ká yan náfìlà tọ́ra gbọ́dọ̀ mọ̀yún àwọn àsìkò kan ń bẹ èyàn yan náfìlà ń bẹ lápẹjù irú àsìkò tá a wà yìí èyàn ní ìdí ìpòǹfẹ́ yan náfìlà bí magiribi ọba tí ì wọlé láàrin pé yẹn kí í àlásàrì tán nínú àwọn àsìkò yìí nígbà tóòrùn bá kan àtàrí kó tó di pásìkò àyílà wọlé nínú àwọn àsìkò yìí bákan náà òun làsìkò tí òòrùn ń yọ lọ́wọ́ láàárọ̀ nínú àwọn àsìkò yìí òun ní àsìkò tí òun ń wọ̀ lọ́wọ́ kí magrebi ò tó dé ó di mélòó ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún àsìkò márùn-ún ni ẹlẹ́ẹ̀karùn-ún òun ni bẹ́ẹ̀ yẹn bá ti kí àsùbá tán àìyàn náà fìlà lẹ́yìn àṣùbà ẹ pé náà fìlà pé mo kàn fẹ́ yan náà fìlà fọlọ́n àìyàn bàbá ti kí àṣùbà tán títí àádùn kọrùn òfin yọ bọrùn bá tún wá yọ tán á fi àsìkò lẹ díẹ̀ bá nàbì tí rẹ sallallahu alaihi wasallam ní kúkúrú ààwẹ̀ ní náfìlà ní ìtọrẹ àánú ní ìṣe dáadáa sóbi ẹni ní gbogbo ìṣe dáadáa sọmọ òrukàn ìṣe dáadáa gbogbo se dáadáa anabi lọ́lọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ sallallahu alaihi wasallam láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí inú ṣe olóore tó wá tó níláàdá púpọ̀ jù òun ni kéèyàn gbààwẹ̀ fi yawmi Àrọ̀fà ká gbààwẹ̀ lọ́jọ́ Àrọ̀fà èyí tí ọjọ́ ọjọ́ kẹsàn-án bí ọdún bá kọ̀la eléyìí fún ẹni tí ó sí ní hajj gbogbo ẹni tó bá wà ní hajj sunna nabi ni kó má gbààwẹ̀ lọ Àrọ̀fà kó fi àti ṣiṣẹ́ àṣepé àmẹ́ntí ọba sí lárafa sunna nabi ni kó wọn gba ààwẹ̀ kọ́lọ́nkọ́mọ́sá ṣe nírọ̀rùn fún wa káwá fi eléyìí ká fi pe àkíyèsí àwọn madáhìlú ṣèitọ́n madáhìlú ṣèitọ́n àwọn lẹ̀kùn tí ṣèitọ́n ní í sí kalẹ̀ fún ma nabi adamu gbogbo gbà ara madáhìlú ṣèitọ́n ní pé láwọn ìlú kan láì ṣẹ̀ṣẹ̀ máa dá kọ àwọn tí máa láyẹyẹ kan bọ́dún iléyà bá kọ̀la ẹ wá jẹun bọ́dún bá kọ̀la ni o gbígbà téèyàn máa máa gba sunna nabu muhammad sallallahu alaihi wa sallam lójú ni gbogbo ẹni tí ó bá ń fi ayẹyẹ sí pé a bẹ́ẹ̀ bá wá béèrè wọn náà àgbà wọn làwọn èèyàn ó ti dé ará èkó ó ti dé ará kínní kan ó ti dé sí ayẹyẹ rẹ lálẹ́ bọ́ ọ bá mọ̀ kọ́ fẹ́ ṣe é. ayẹ àmọ́ ẹ afẹ ẹbẹ lomi ọba sílé ìgbà wọn ni ọwọ pé ọdún kọlá ọdún léya kọlá tá nàbí ní káwọn èèyàn ìwọ ni ẹ máa bọ wá jẹun sẹ̀wọ̀n pé sẹ́rí pé láì fura nìní òun tóun ń dá tá nàbí ní ẹ lọ báyìí ni ni wá ṣe ń ọmọ gbèsè yẹn kìsì ni ọmọ kóyàn yọ ń bẹ òun ni ká máa rí àwọn àlùfáà àwọn àfa sunna àfẹsẹ̀ nǹkan báyìí sẹ́kọ̀ọ́ta kò nǹkan kan nù ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ó ṣe kókó àwọn èèyàn lẹ́nu jọ kìí ṣe wọ̀ lálàáda àmọ́ má ṣe débi tí ó fi gbá sẹ̀rí ọlọ́run kankan ní lójú èyí tá à ń wí nù kéèyàn ó pé èèyàn pé ẹ wá jẹun níjọ́ àràfá ní ti ń takò kínni ìlànà tá nàbí là kalẹ̀ pé ẹ wo tẹ́tí mọ̀ pé ṣètọ́ nìyí bọ́mọ anabi adamu ọ̀sẹ̀ ní ráyè mú oore délé anabi ní àwọn ẹjọ́ kan yìí ahtasibu ala Allah an yukaffira sanata allati qabla wa sanata allati ba'da anabi ní mò ń rò pọ́lọ́wọ́ fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó lọ àtọdún kan tí ń bọ̀ rẹ̀ òun ni kéèyàn wá pẹ́tẹ́ bó ń jẹ́ ń jọ náà ọlọ́run kọ́ máa ṣàṣe àmàna wa náà eléyìí aha ṣé béèrè ti wà ní ẹ̀yẹ ṣègiri nínú tó yẹ ká tún rọra wa létí náà bàbá àdìjọ́ mẹ́jọ yóò ti jù ọlọ́run jẹ́ alẹ́ bí àtàláfíà sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam ni pé ọdún léyà àmà pẹ̀ràn fẹ́ni tó bá lágbára bẹ́ẹ̀ yẹn bá ti wá dà níyàn pé mo fẹ́ pa ẹran léyà láti ọjọ́ tí Dhul-Hijja ti bẹ̀rẹ̀ tá à ń wí yìí tá a ló lè jọ́ la yìí bàbá gbọ́ pé wọ́n kéde pé wọ́n rọ́ṣù ní alẹ́ yìí pé Dhul-Hijja bẹ̀rẹ̀ lọ́la o níjọ́kíjọ́ tí Dhul-Hijja bá ti bẹ̀rẹ̀ gbogbo ẹni ó bá ti láníyàn pé màá ń pẹran iléyà kọ́mọ farun orí rẹ̀ mọ́ kọ́mọ ṣe bàbà kọ́dà kó sì má gé èékánná rẹ̀ sunna anabu muhammad sallallahu alaihi wa sallam èyí ń fẹ́ ni tí ó ṣe kínni ẹni tí ó pa ẹran kì í ṣe gbogbo mùsùlùmí lè yín wà fún irú ìbéèrè tó lè máa wáyé ni pé ọkọ fẹ́ pa ẹran yóò sì pa ló kọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ni ọba súnà mú bẹ́ẹ̀ o kéèyàn ó pé ẹran kan tóun ní náà ní ọlọ́run tóun lẹ́ran ìyá àti gbogbo àwọn ará òun ọba mu. anabi náà ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam allahumma hadha an muhammadin wa an ali muhammadin sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà bá ṣe bẹ́ẹ̀ ọ̀láìfi ya ọ̀ságbára kí ọ̀rà ọ̀rà fún ìyàwó ọ̀rà fún kọ́ra bẹ́ẹ̀ yẹn bá ní màmá ní bàbá bọ́ bá lágbára tó ọ̀rà fún wọn ọ̀dà púpọ̀ àmọ́ bá wọ́n pẹ́ ọ̀kan náà lèèyàn ní o lè pé ọlọ́run èmi àti gbogbo àwọn ará ilé mi. ẹran tá a fẹ́ fi ṣe ìjọsìn iléyà ni èyí tó wá kan tá ni pé ǹjẹ́ gbogbo wọn náà wọn gbọ́dọ̀ gérun ni gbọ́dọ̀ gé kanna kò rí bẹ́ẹ̀ ìwọ tó ní ẹran ìwọ ní òfin má gérun má fárí má gé èékánná fún ọjọ́ mẹ́wàá nípa báyìí gbẹ́ni ọba ti mọ irú òní àgẹrun ni àgẹ kanna ni ọ̀dà púpọ̀ kẹ́yìn ò ti ṣe gbogbo ẹ̀ kí má gíríbì òní ó tó tó bẹ́ẹ̀ bá máa pòun fẹ́ pa ẹran kò sì kan ọmọ kọ̀kan ìyàwó kọ̀kan gbogbo ẹni tẹ́yìn ọ̀dà níyàn tiẹ̀ náà sínú ẹran òfin mọ̀gẹ́run mọ̀gẹ́ kanna kọ̀kan àwọn eléyìí wallahu ta'ala a'lam. inshallah wa ti yaba níbẹ̀ kí a náwó number two three four five six seven eight nine ten dájú wa lọ inṣàlá mẹ́wàá inṣàlá bẹ́ẹ̀ni àwọn sísítà wa tí wọ́n bá níbẹ̀ dákọ̀jẹ́ kí a kọ́ fún sílẹ̀. lọ́dọ̀ àwọn obìnrin ẹni tó bá níbẹ̀ rẹ̀ kí wọ́n kọ́ wa torí àsìkò. number one okay number two number two. salaamaleykum wa aleykum salaam wa rahmatulah wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé irú ashri irú asiri tí wọ́n bá kírun asiri tán <laughs> pé èèyàn kírun ní mọ́sálásí kan ní sìn bóyá aago mẹ́rin wọn kí asiri bẹ̀ èèyàn wá kí tán èèyàn wá dé bomi bóyá èèyàn kọjá lọ bí téèyàn máa ń jókòó sí èèyàn wá bá a tó kí asiri náà níbẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ kí irun mi lẹ́yìn ṣé èèyàn lè bá wọn kí ni àbí òfin ìbéèrè yín ò tí ì yé ṣe ẹ mọ́sálásí ní ọ̀nà méjèèjì àbẹ́gbẹ́ ọ̀nà tọ́kí ló fa ìtúnlọ ó tún wá báwọn kan ń kírun ó ní nǹkan kan ṣe ní mọ́sálásí yẹn torí a gbọ́dọ̀ yanjú àárín ni bẹ́ẹ̀ yẹn bá máa máa ẹ̀wò lápèjúwe nísìnyí kákítà hiyatul masjidi. masjidi gbogbo gbala máa kì kọ́dà bọ́já sí kò náàyò àwọn afáàní bẹ́ẹ̀ yẹn bá wà mọ̀ọ́mọ̀ lọ mọ́sálásí lásìkò náàyò kó lè bá kíta hiyatul masjidi ẹ̀sẹ̀ ní ọgbà mo rò pé yé ni tó ní nǹkan ṣe ní mọ́sálásí èyí wọn ni wọ́n ń pè dawatu al ya irun tó ní sábàbí àmọ́ àwọn àfáà tí wọ́n fààyè eléyìí lẹ̀ torí pé kọ́dà rí inú àwọn àfáà kàlí imáàmì malik bin anas rahimahullah alimami malik mutlaqan àti tahiyatul masjidi àti irun mi malik ní kéèyàn má kí n kankan láwọn àsìkò márààrún yìí wa hakadha alimami abu hanifa ta rahimahullah àmọ́ rí inú àwọn onímọ̀ kàlí imáàmì shafi'i wàlí imáàmì ahmed bin hanbal fi riwayatin àwọn ní irun tó bá lásìkò tó bá ní sábàbí o àlèkì àmọ́ àwọn náà wá fi kọ́mọ́ọ̀nì sí pé àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ mọ̀ọ́mọ́ wá torí kó wọn bá kírun lásìkò tá a nábì ní kéèyàn mọ́ kírun kó wá wọ mọ́sálásí kó wá ní tahiyatul masjidi lòún kí irú ẹni bí ọgbẹ́sẹ̀ ń takò anabu muhammad sallallahu alaihi wa sallam eh, wal yahdhari alladhina yukhalifuna an amrihi ẹlẹ́kùn ẹja máa rántí àyà ni kéèyàn máa máa lọ tako láfi wí tẹni tí ń pè yàn pé wá jẹun jọta nẹ́bi ni ẹgbà wẹ̀ náà gbígbà téèyàn máa máa pé ẹ̀fọ̀rọ̀ tiẹ̀ lẹ̀ o ẹlẹ́kùn ẹja máa fi èsì àwọn nǹkan kínkìnkín tó lè máa fa ẹ̀ṣẹ̀ ńláńlá fún yàn téèyàn ò sì ní mà nípa báyìí tọ́ba rí bẹ́ẹ̀ tí èsì pé màmá lọ mọ́sálásí. sunna nabi ni pé yẹn bá wọ masalasi kan kó má titi tí fi kí tahiyatul masjid bẹ́ẹ̀ yẹn bá wá wọlé irú àti wíyùn náà rí irú bẹ́ẹ̀ yẹn bá wọlé ọba tí wọ́n ń kí jama lọ́wọ́ ǹjọ́ lẹ́tọ̀ọ́ kó ń wá dúró kó kan masalasi pé mi ń kí tahiyatul masjid àtìlẹ́yìn náà lẹ́tọ̀ọ́ àìpín mọ́sálásí ntẹ́ni náà ni pé yóò ṣe kíni yóò jọyìn pẹ̀lú àníyàn pé. Pe òun yàn náfìlà bàbá ti yàn yín kò ní èdè tahiyatul masjid mi ma bó ti jẹ́ nìyẹn pẹ̀lú ìdí pé mo ní nǹkan ṣe ní ní masalasi wallahu ta'ala alam na. salaamaleykum tila. aleykum salaam. bẹ́ẹ̀ pé èèyàn fẹ́ gẹ̀ ìka kẹ́yàn tó gbó súnà yìí náà bisá. èèyàn fẹ́. èèyàn fẹ́ obìnrin kan kẹ́yàn tó gbó súnà yìí tẹ́lẹ̀. so èèyàn èèyàn fẹ́ obìnrin kan kẹ́yàn tó gbó súnà yìí èèyàn wá kó jẹ ó lóun ó ṣe súnà náà sọ̀rọ̀ sẹ́nà bọ́ àwọn òbí yóò gbà ṣé èèyàn lè máa ń mọ báwọn àbí báwo. Eh, ah, ẹ dákun gbogbo ntí ọba yéèyàn ẹjẹ ó béèrè ọlọ́run ó san oníbéèrè lẹ́san dáadáa. Ah, Ah, ọlọ́wọ́n san àfa lẹ́sàn dáadáa ah, àfa oníbèrè eh, àbáníká béèrè pé irú súnà wo ni wọn gbà ní pé n ti ń jẹ́ súnà gbogbo ìsìláàmù ni súnà nàbì ẹ̀jẹ̀ ó yá àwọn èèyàn alìsìláàmù huwa súnà wa sunnatu hiya alìsìláàmù òdodo gbogbo ń nabi nàbì gbé wa pé bọ́yá kè é kúnlẹ̀ irú yíyún ni wọ́n láwọn ò gbà na bọ̀tí kìí ṣe pé ẹ má kírun àfa àtọ́ béèrè béèrè kìí ṣe pé má kírun kìí ṣe pé ẹ sí kíní tó fi borí rẹ̀ ń tọ́yì ala kulli hal èyí lè tú. ntí ń bẹ láàrin ẹ̀yin àti irú obìnrin bẹ́ẹ̀ nígbà tí èsì pé òun ò súnà àwọn òbí rẹ̀ ni wọ́n láwọn ọgbà àbí ẹ wà ẹ wà gbogbo ọ̀nà fi bá àwọn òbí sọ̀rọ̀ tọ́lọ́mùbá ni alihamudulilayi bí wọn bá ìmọ̀ràn ni pé yìí ní sùúrù ti de pé ó délé ọkọ bá ní. ẹ àwọn òbí wa náà ti gbọ́ yé pé ọkọ rẹ̀ ní aláṣẹ rẹ̀ yà ṣe ntọ́ ntọ́ ntọ́kọ rẹ̀ ló wù ú o insha allah ọlọ́run ó sì rán ọlọ́run ọba wa rọ àwọn tí ó gbà náà lọ́kàn àmẹ́jà wa náà máa jẹ́ wọn mọ̀ pé kìí ṣe ti àṣà kìí ṣe ti ìgbéraga ẹlòmíì wọn ò rí wa ìrẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ ní sunna lóní kó ń wò ṣe báyìí àwọn gbọ́ yé pé àìlójútì rẹ tẹ́lẹ̀ náà ni aha èyí ò ní ẹja wa náà máa fi èsì ẹ jẹ́ káwọn òbí wọ́n ti rí àwọn nǹkan kan lára wa dépò bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ fẹ́ máa sọ fún wọn pé ọmọ òun ti lọ sẹ̀sìn gbàfa òbí náà máa sọ fún rẹ̀ gbà ọmọ tó wúlò fún un tó báyìí nínú gbogbo wa bá ti jókòó yìí ta ni ó lè gbé ìtọ̀ àbí ẹ̀gbin òbí rẹ̀ pé èmi ní màá lọ dáná. Hmm? ó sì yẹ kéèyàn ó ṣe bẹ́ẹ̀ ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ mi máa wí fún rò bí òun pé kò kúnlẹ̀ yóò ní ẹ sáfilẹ̀ àmọ́ ńgbà tí wọn bá rí i pé kọ́mọ yìí pé súnà olójú kan lèèyàn ń ṣe pé ẹnu bíi tí súnà tiẹ̀ lọ ni mọ́kúnlẹ̀ àmọ́ gbogbo bóde súnà ti ní àṣẹ fáwọn òbí wọn ò rí i pé yẹn ń ṣe é yẹn kó aṣọ àwọn òbí rẹ̀ kọ́ fọ́ gbogbo ẹ̀ lọ́ dáa ẹgbẹ́ tí ń bá eléyìí là máa fún àwọn èèyàn wa nímọ̀ràn ẹ jẹ́ wọn ó ti rí ti yóò dùn mọ́ wọn púpọ̀ lára súnà kó tó di pé eléyìí tọ́kàn wọn kọ ni gbọ́n bá ti rí ìtọ́ da tó pọ̀ òun èèyàn ó lè sọ fún wọn pé a ẹni ó kọ́ mi léyìí tí ń ṣe tẹ́ tí ń ṣe fún yín tí ń dùn mọ́ yín òun náà ló wí eléyìí náà ọlọ́run ṣe yóò ṣe àti tẹ̀lé súnà nábì ní fáwọn àti fáwọn òbí wa náà náà náà náà salamu aleykum wa rahmatulah. aleykum salaam mọ ìdẹ àwọn obìnrin tán bá níbi rẹ. ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ islam lórí pé orí tako èèyàn nípa pé kéèyàn pọ̀ kó bá wá nǹkan náà kó wá jáde pé ó jáde pé àwọn tó pọ̀ wọ́n rí nǹkan náà ẹnìkan wà bẹ́ẹ̀ méjì wọn bá rí nǹkan náà àwọn yẹn sọ pé orí ló tako wọn orí ló tako wọn ṣé mùsùlùmí lè máa dàdí sọ́kàn wọ́n pé orí tako àbí tó bá rí ṣe ó rí ṣe pẹ̀lú ìfẹ́ ọlọ́run ni mo rò pé ó ti a ti ṣàlàyé rẹ̀ rí ń bi muhadara kíni ń jẹ́ kádàrá ẹ̀ẹ́ pé àti orí ni àti àkúnlẹ̀yìn ni gbogbo àwọn eléyìí àwọn àdìọ́kànlẹ̀ Yorùbá tí ò lẹ́rìí ni kò sí ti ń jẹ́ orí kádàrá ní ń bẹ mo pé ó yé kò sí ní ti ń jẹ́ pé orí tako ẹnìkan kódà a sì gbọ́dọ̀ pé kádàrá náà tako yàn torí pé àkọọ́lẹ̀ tó ń kálukú ni inú ìmánì mùmíní sì ni al-ìmánu bil-qadari khayrihi wa sharrihi méjèèjì lọ́lọ́run lòun ti kọ́ ní kúkúrú ká má fi gbàsìkò nítorí béèrè mi kọ́mọ mùsùlùmí ọmọ máa bá wọn sọ irú ọ̀rọ̀ báyìí pé orí tako èyí tí ọba fi wí báwọn pé ah, ọlọ́run ọ̀kọ́ ni orí ló ta ọlọ́run ni ọkọ bọ́lọ́n bá kọ́ orí kan ò lè ta ko ẹnìkan nídàkejì ẹlòmíì bí n bá ṣe ń da fún náà yóò ní ohun gbogbo lọ́wọ́ orí náà ni kò kèé ṣe lọ́wọ́ ọlọ́run gbogbo rú àwọn ọ̀rọ̀ báyìí kọ́mọ mùsùlùmí ó jìnnà sí o ìmọ̀ pa ìmọ̀ ní rẹ̀ mọ̀ yàn láàánú inú arkanu ìmọ̀ ni al-imanu bilqadari khayrihi wa sharrihi wallahu alam na. salamu aleykum. aleykum salaam. alakun ìbéèrè tèmi ni pé ṣé gbogbo nǹkan ni ìmáàmù gbé lórí ẹ̀wọ̀n ni lápèjúwe nísìnyí bóyá bí mọ́ṣáláṣí tó dàbí mọ́ṣáláṣí tá a wà yìí tó nídìí pé kí máàmù kó bẹ́ẹ̀ndì díẹ̀ ṣé àwọn màmúmi tó wà lẹ́yìn àwọn ò nídìí kan bẹ́ẹ̀ndì ṣé bí bẹ́ẹ̀ndì ti máàmù yẹn ṣé ó ti gbé tàwọn tó wà lẹ́yìn àbí kò gbé bila ṣeun ẹẹ mo rò pé n ta fa béèrè n ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni ní Ìlọrin bíi lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ìlú ẹẹ àlàyé sì wà ń bẹ àti ọ̀nà kínní àtọ̀nà kejì lọ́dà bíi pé àṣìṣe ti ń wáyé àwa tá a fẹ́ kọ̀ fún wọn àṣìṣe ń wáyé àwọn táwọn náà ń lo agídí àṣìṣe ń wáyé torí pé ìlànà tọlọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kì í ṣe pé báwa ti fẹ́ kẹ́ ẹ ṣe é nì. ní kúkúrú ká kọjú sí kébìlà nínú májẹ̀mú ni tó yẹ pé bí ó bá sí ìrun ọ̀la làáfíà kébìlà ni èèyàn wá lóun ọkọjú sí àyẹn ọkẹyìn síbẹ̀ bàbá kí ẹgbẹ̀rún rákà kọ̀ wọlé torí pé kíni.

kọjú sí lẹnìkan wá wọlé bá ngbẹ bí lẹ́yìn kọjú sí anabi ti yí kó mbẹ wọn wọn ò pé akele yìí tán náà tọba ìpè ọ̀rọ̀ kébìlà ṣe kínni ó fúyẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ lórí ìrun òní náà ni ni wọn ti yí padà síbi tọlọ ní ká máa kọjú sí nípa abáyẹ dákun ọ̀rọ̀ kébìlà ṣe pàtàkì o gbogbo mọ́sálásí ẹ̀yin kọ́dé ẹ̀yin ti jú rẹ̀ tìyàn bá rí i pé ẹ̀yin ló ń kọ sí kébìlà kẹ́yìn ọmọ máa sọ irun rẹ̀ sínú ìkudu gbà téèyàn ń ju irun yàn sínú odò tí ò débi kan ni torí pé ọlọ́run ò lè pàṣẹ káwo tún máa pàṣẹ bó ti rí nìyẹn ni mo fi láwọn tí ń ṣàṣejù àbáwọn tí ń la gidi kí wọ́n mọ irú ọ̀ràn táwọn ń dá nídàkejì ẹ̀wẹ̀ wá ni pé kébìlà. òun ni alikaaba almusharrafa òun ni ní ọlọ́run ti ń bẹ ní maka bẹ́ẹ̀yàn bá wà nínú mọ́ṣáláṣí kaaba túláàsì ni kọkọjú sí kaaba mo rò pé yé kaaba ní òun lẹ́ẹ̀fì rí bẹ́ẹ̀ bá wò lórí sátáláìtì àbí nǹkan àwọn èèyàn kọjú sọ́nà kan nínú mọ́ṣáláṣí kaaba ọ̀nà mélòó wọn kọjú sí. Si? ọ̀nà mẹ́rin ni kébìlà ẹni tí ń bá ń bẹ nínú masalasi maka kébìlà mẹ́rin làwọn ní bó ló jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ torí tí gbogbo ayé ń kọjú sí lọ́wọ́ ní wájú tiwọn yìí ẹni ọba tó ń bi tí mo kọjú sí yìí tó kọjú báyìí ń bọ́ lọ́ kọjú sí kaaba ẹni ó ń bi tí mo dó yìí ń kọ́ ẹni ọba dó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹni ọba dó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ni ó fi jẹ́ pé ọ̀nà mẹ́rin làwọn kọjú sí. Si téèyàn bá ti wá jáde túláàsì nù gbogbo ẹni tó bá yẹ kọ́dà bọ́ yìí pé ní íǹtì kan ló fi yẹ kú òní kaaba nínú mọ́sálásí maka kò ní rùn kò sí ẹ̀sùn kankan lẹ́yìn àpò mẹ́yìn bá mọ́sálásí ni ọwọ́ rárá yẹ kínkínní kò kọjú sí i rárá èyí wọn ò ṣe kínní kò ní rùn bí tìfá kẹlẹ́ ulama pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn onímọ̀. téèyàn bá wá sí nínú kaaba tó wà ní gbòòrò maka ó ti yàtọ̀ díẹ̀ ìyàtọ̀ díẹ̀ tí ń bẹ̀ǹbẹ̀ ni pé ǹjẹ́ dandan ni uh, mm, no tó bá wà ń gbòòrò maka ẹnu yàtọ̀ díẹ̀ tó wà ń bi jẹ́ ni pé kébìlà ológun mẹ́rin ò sí mọ́ kébìlà oníkẹ́ni ológun mẹ́rin kò gbọ́dọ̀ tún sí mọ́ bí yẹn bá ti jáde kúrò ní. masalasi haram kébùlà dikini ọ̀dẹ̀ yọ̀kan àmọ́ wọn náà sì ní dájọ́ ẹni tí ń bẹ nù kaaba pé ọ̀kan kan kaaba wọn gbọ́dọ̀ kọjú sí torí nù ìlú maka ni wọ́n wà téèyàn bá ti wá kú ní maka ó madina àbọ̀ wà Jidda maka àbọ̀ wà nàìjíríà àbí ká tiẹ̀ dé nàìjíríà. Yeah ọ wà ní àwọn ìlú tí ó tó súnmọ́ maka bíi madina bíi tọ́ífù bíi jidda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn onímọ̀ ní tó wọ́n mọ̀ wá ni pé ìbò maka wà ìbò ní kíni ìbò ní maka wà bọ́bọ́lọ́mù bá ti ní ọmọ bo ní maka wà kàábò ní jáde kúrò ní ibi tí maka wa ọba ti kọjú síbi tí maka wa alihamudulilayi kọ́mọ kẹ́hùn àsìrò náà àwọn onímọ̀ tó ní a ah, bí tí wò náà yọ wọ kankan kìí ṣe maka nìkan ni ọmọ wa sẹ́mọ̀kẹ́ ẹ bá ní bo maka wa káàbò lè gba gbogbo ààyè ọ̀nà bíi téèyàn kọjú sí bẹ́ẹ̀ bá ti ń jìnnà bẹ́ẹ̀ bá ti ń wo bíi máàpù ni bẹ́ẹ̀ bá ṣe ń jìnnà síbi kan sí nìkíni lòun ọmọ kéré sí ó ti yé tí ó jẹ́ pé ńgbà tí ó bá padà yá bọ́yá bí irú kaba yìí ni ó padà wà sí yàn àmọ́ alihamudulilayi àwọn onímọ̀ lo ẹ̀rí alukur'an kẹrim nínú àwọn tó sọ̀rọ̀ ní pé a ah, wa haythu ma tuwallu ah, mm, ah, qad nara taqalluba wajhika fi as-sama' fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma tuwallu fawallu wujuhakum shatrahu pé ẹ ẹ kìí ṣe pé dandan òun gangan ibi tí agbègbè ibi tí ọ wà tàwọn fi wò pé bẹ́ẹ̀ bá ti wá bo maka wa inú maka ni ẹ ní ká bọ̀ wa tọ́yì bẹ́ẹ̀ yọba wá sí ní àwọn ẹgbẹ̀gbẹ̀ maka tó wà nàìjíríà lápèjúwe kébìlà wíwá fara nàìjíríà ọrọrùn ju tara maka lọ torí pé bí tó kù tó wọn máa béèrè ni pé ẹ dákun ọ̀nà bo ń Saudi wa. Saudi tóbi ju Nàìjíríà lọ o ní ilẹ̀ Saudi fẹ́ dọ́bu ilẹ̀ Nàìjíríà sẹ́mi pé lu ńláńlá nù àmọ́ ń gbọ́ ipá wa ti jìnnà sí i ń bá ti mọ Saudi ò lè wà yín àyínkọ́ wà yín àyínkọ́ tún wà yín àyínkọ́ tún nínú máàpù àbí nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin ibìkan náà ni Saudi ọ wà níbi Saudi wà ní ẹ́ ní Maka wà nínú Maka ni. Eh? kàába wa sẹ́ríkó tún rọrùn nàfin bẹ́ẹ̀ bá ṣe ń jìnnà sí ẹ̀ kàába sí ní ma fi rọrùn láti ma láti ma òun ní ọwọ́ afa béèrè tá a fa béèrè ọ̀pọ̀lọpọ̀ bá a ti bá ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí nílẹ̀ Yorùbá Nàìjíríà generally ó dà bí pé tí wọ́n sọ ni pé ń bọ̀ ń Saudi wa ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wa ó lọ tààrà níbi tí òun ti ń yọ torí pé bẹ́ẹ̀ bá wo bí nàìjíríà fọ́ọ̀lù sí east ní saudi ọwa lọ́pọ̀lọ́ ńgbà tó wá di pé ìmọ̀tún lékún nímọ̀ ẹ̀rọ kìí ṣe máa kéwu o ìmọ̀ ẹ̀rọ ọjà àwọn èèyàn wulẹ̀ wá gba alẹ́mọ̀ kankan bíi tí kàábà gan wà níkẹ́ni kọ́ra bẹ́ẹ̀ yẹn bá wà ń lọrin òun lọ́ wá fa pé ah, a ara o a nídìí àti ṣe kínni. àti tẹ̀ kọ́kọ́rọ́ sí ẹ̀gbẹ́ àlàáfíà díẹ̀ láti lè rí ọkàn kan boni ìbò ni Kaaba wa èyí tẹ̀ ń wò tẹ́lẹ̀ ni ni pé ń Saudi wa ìmìnà Saudi Maka wa ọ̀tọ̀ nàbẹ́ nọ̀rọ̀ àwọn afa àmọ́ ńgbà tí mà wá dàgbà sí i tí ọlọ́run ò sì pé ká díjú pé ní tí ọba wúlò fún wa ń bí ẹ̀sìn pé àwọn wa à Islam ò wí bẹ́ẹ̀. òun lọ faru eléyìí tá a fi ń sọ̀rọ̀ yìí nìsín kéèyàn wá pé àwọn onídìí àmọ́ ké náà ni ẹni ọtí ọba gbọ́ ru islam àti èyí wọn ò sì sínú bídíà inú ìbáàdà lọ̀rọ̀ kínní lọ̀rọ̀ bídíà èèyàn lè pé òun lo microphone fi súnmọ́ lọ́hùn ẹ̀ sẹ́yìn ẹni ńlá ká ìgbọ́n wíyùn àmúlẹ̀sẹ̀ wáàsí fi súnmọ́ ọlọ́run ibi wáàsí ni bídíà lè wọ̀ wáàsí ò lè wọ̀ bí kínní ibi microphone tọrọ pọ̀lọpọ̀ mayatọ rẹ mẹ wọn ní o sibidia èyí tẹ́yìn náà lòun ẹ̀ ń wọ pléènì lọ Mẹ́kà ẹ̀ ń ṣe kọjọra wọn èyàn ọwọ́ ààrẹ ni ti dà níyẹn pé ọlọ́run pléènì tí mo fẹ́ wọ̀ yìí mo fẹ́ fi sìn ọ́ yọ ń wọ pléènì lọ tí ó ti sin ọlọ́run ni ní kúkúrú àti ṣàlàyé yẹn sẹ́yìn so bó ti jẹ́ nù. No ọ̀rọ̀ yìí máa fa wuyewuye ló jẹ́ kí n ṣàlàyé rẹ̀ tó bá wọn ẹ wá rí i pé bọ́ba wa rí báyìí a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa tá a kọ̀ fáwọn èèyàn tá a sọ fún wọn pé ẹ ẹ ẹ àbí kẹ́ ẹ láyé wọn báyìí torípa àwọn náà ní táwọn náà ti gbọ́nà kéwu anabiwa muhammad sallallahu alaihi wa sallam ńgbà tá anabi ó ju pébélà fáwọn ará madina ntí njọta anabi o juwe kibla fara madina kila anabi wi anabi ni alikibla tu bayna almashiriki walmagribi ẹ wo distance tí ń bẹ láàrin east àti àti west bá anabi ti juwe rẹ̀ o anabi ni kibla yẹn ara madina ń bẹ láàrin east àti kini àti west ẹ mọ̀ pé kìí ṣe ntó kéré ẹ nta anabi ń ni pé nbí tí maka wà sí madina nìyẹn bẹ́ẹ̀ ló sì rí dọ̀la bí bá dé Madina nísìnyí ibi tí Maka fọlù sí Madina ó wà láàrin East Madina àti West Madina ni so ní pé kìí ṣe pé àwọn náà wọn ò rí nǹkan kan kà nù kéwù àmọ́ àjọ yẹ wọn pé náà bẹ́ẹ̀ yẹn bá kú wá ntọ́fà táwọn tó wù í tẹ́lẹ̀ fi ní kọ̀ságbára pé káwọ́ ọmọ kankan bíi tí ká bá wa ọlọ́run sì ní ṣàtẹ̀ràwù bidẹ bá ti rí pé pé tahfifan lakum torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha torí yóò nira kọpọlọpọ ẹsẹ ma gbé báyìí pé ìmọ̀ gbàlódé kọ́mpásì kankan nísìnyí ó ṣòro káwọn tó gbé ayé lọ́gọ́rùn ọdún àbí jù bẹ́ẹ̀ tó mọ̀ kankan bó ti mọ̀ lónìí pọ̀ kankan bíi ti ka fún wọn kí wọ́n mọ̀ pé ọ̀nà bo Saudi wa ọ̀nà bo ni gẹ́gẹ́ bí alikibulatu bayna al-mashriqi wal-maghrib àmọ́ ká láàyè wọn pé ní a ah, bẹ́yẹn bá wà láǹfààní àti kú mọbi tí ká bá wa èyí ṣe tẹ́ kọjú síbẹ̀ bàbá sàlàyé fáwọn náà báyọ̀ yẹ kí wọ́n gbọ́ wáyé pé a ah, pé yìí náà dá o àmọ́ èyí tó kún jù àìmọ̀ kankan rẹ̀ tẹ́lẹ̀ bẹ́yẹn ọba mọ̀ ibi ọ̀sá ti ọ̀nà bí ọ̀nà bẹ̀ ẹ kọjú sí ọ̀nà ibẹ̀ àmọ́ gbà wá rí ta lè mọ̀ kankan gan lónìí àṣẹ rí pé kéèyàn ọkọ̀ ju sí ọ̀kankan rẹ̀ òkun gbogbo àfa lọ́gbà pé yóò kún ju agbègbè rẹ̀ lọ nípa báyìí mo rò pé bó ti jẹ́ nìyẹn àfa wa ní ìmáàmù ma wá tẹ̀ ńgbà mí àwọn èrò ẹ̀yàn wa èyí ń wá làdánwò tiwa Nàìjíríà yẹn tẹ́mi náà ò rí bi kankan kọ́dà kọ́ wọnú làákàyè torí pé ìmọ̀ kó yìí pé ìmáàmù lọ́ máa ti ń ṣe àwọn tí ń bẹ lẹ́yìn ọ̀ máa ti wọ́n ń ṣe àbí ìmáàmù lọ́ máa tọ́ kọlù tí fi ń tí fi ń wọ́ àwọ̀ àwa làwa kọ èyí wọn ò tiẹ̀ níbi ká ṣẹ̀ṣẹ̀ máa wákíw common sense yẹ kí onkaluko pera wọn jókòó pé ìmáàmù èsè tí àwa ń kọjú bá kan tẹ̀yìn ń kọjú bá mi èyí ń Nàìjíríà lèmi ti rí léyìn o pẹ̀pẹ́ ní ìmáàmù ọ ìmáàmù nìkan lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí lóòótọ́ ìmáàmù nìkan ni ó ọwọ́ dàbí ìgbà tó pé níta fà wípé ìmáàmù ti gbé bọ́bá jẹ́ bẹ́ẹ̀ fẹ́ kan kẹ̀yìn sí ìmáàmù bọ́bá pé ntí àfa àwíṣẹ́ tọ́ba rí bẹ́ẹ̀ pé ìmáàmù gbé kéèyàn kọjú sí kébélà kí wọ́n fẹ́ kan kẹ̀yìn sí bírun ọba wọlé àwọn náà gbà pé irun àwọn ò ní wọlé bọ́bá ti wá rí bẹ́ẹ̀ ntọ́ba ti lè mọ̀ mọ́ mú tẹ́ ti gbà pé a ah, ibi ọ́ da ni ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ náà ẹ ṣe kíni ẹ̀yin náà ẹ ṣe bẹ́ẹ̀ Allahu ta'ala alam káàsì má jẹ́ kí ṣètọ́ni ó lò wá ibi tá a wà yí la kọ́ ó wa àmọ́ búlọ́ọ̀kù gbogbo mọ́sálásí ẹ̀yin lẹ kọ́ ẹ̀yin lẹ mọ yẹpẹ́ rẹ̀ ẹlòmíì wàhálà wọn ni pé bó la ṣe wàá máa tún yí mọ́sálásí kò nídìí ẹ̀yin yí mọ́sálásí ẹ̀yin ni ẹ yíra yín kí mọ́sálásí ó dó ń bí òun ti dúó ọlọ́run bá wa ṣàlékún kẹrẹ̀ fún sheikh wa sheikh amin ibrahim baba madina ara àpẹẹrẹ dáadáa tí baba náà jẹ láyé nù ẹni ọba mọ mọ́sálásí wọn ẹni tí ọba sì mọ lọ́ọ́ wò lọ́la ńgbà wọn kọ́ mọ́sálásí ọ̀tọ̀ níbi tí wọ́n rò pé kébìlà wà ọ̀tọ̀ níbi wọ́n ṣe. Si àyè mọ́mù sí ńbẹ́ńbẹ́dọ̀ níwọ̀n owó ńgbà tí wọ́n sì padà mọ̀ pé a bàbá ibi tí wọ́n mọ́sálásí alájà méjì ni o kò nídìí à ń wó mọ́sálásí kò ní pé ṣé báwọn ni àwa làwa kọ òun kí ọmọ mọ́sálásí kí ọmọ kọ̀ dúró àwa e, e, ògiri lòun wọ́n wá bẹ́ẹ̀ bá dé mọ́sálásí wọn nísìnyí ibi tí mẹ̀hẹ́rọ́bù wà nù mọ̀rọ̀ pé bíi ni wọ́n kọjú sí àbí aha ẹlòmíì ọ̀fẹ́ gbà ìwọ la tún ṣe wọn nǹkan kan ò ṣe wọn wọn ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà kí ni wàhálà so ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ntí ń jáde wò ní pé nsáwà wo mọ́sálásí nù ẹnìkan pé wo mọ́sálásí àmọ́ bá ti rí i pé kọ̀kọ́jú sí kébìlà ẹ má jà máa fa gidi ṣe o nínú májẹ̀mú tí mọ̀rún lálàáfíà òun ní kíni kíni ọkọ̀jú sí kébìlà ẹ wà á xíran mọ́sálásí tí wọ́n bá ti wọ́n kírun rún báyìí irun wọn ò bàjẹ́ o irun wọn ò ṣe kíni tí wọ́n ń kù díẹ̀ káàtó kíni òjò bàjẹ́ ni hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni bayna al-mashriqi wal-maghribi láàrin east àti west bẹ́ẹ̀ ṣe júwe yìí nísìnyí àti mọ́mọ́ àti màmú mo kò sí mo kò sáàrin ni àfi tí wọ́n bá yẹ kó yẹn tí wọ́n ti bọ́ sí west yẹn àbí wọ́n bọ́ sí. Si bí sáwùtù ni bí nọ́ọ̀tì ni àwọn ti wọ́n ti bàrún wọn jẹ́ àmọ́ lópin bá tán bá wà láàrin bá nẹ́bi ti júwe rẹ ni irun wọn ò bàjẹ́ ẹ̀ kájẹ́ irun náà yé wọn àmọ́ èyí tí ó bá la ká ìmú tó sì bá ti rà mú òun ni pé màmú ò gbọ́dọ̀ kọjú síbi kan káwọn màmú mọ kọjú síbòmí wallahu ta'ala alam ṣé kò sí béèrè kankan lọ́dọ̀ àwọn obìnrin. inú bẹ́ẹ̀ tó wá ní àtọ̀dọ̀ obìnrin bíbáyìí wọ́n ní gbà tẹ́ sọ pé ọkùnrin tí tó bá fẹ́ pẹ̀ràn pé kó má gẹ̀rùn obìnrin wa ń kọ́ sí kó náà má gẹ̀rùn. mo wí anabi ló wí. anabi sọ ala lasa pé obìnrin tí òun náà fẹ́ pẹ̀ràn sí kó náà má di irun. kó má di irun. kó má di irun kó má di irun di irun kó má di dídì then lábẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n tún ní ẹni tó ń lo ìjáàbù tó wá ń wọlé táwọn yẹn wá sọ pé kí ní yíyídọ̀ tí sólè adjust ẹ̀ pé kó wọ́n lè jẹ́ kó yí wọlé mọ́. alhamdulillah ọlọ́run san ń bèrè lẹ́sàn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ náà gbogbo ẹni tí ó bá pa ẹran ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni kọ́ má mú kàkà kó nu rẹ̀ kìí ṣe pé kọ́ má dirun o tọ̀rọ̀tọ̀ ni ta wí bọ̀tọ̀tọ̀ ni ti arábìnrin yìí fẹ́ gbọ́ yìí Eh, mo rò pé ntọ́jọ́ jọ bẹ́ẹ̀ lójú tiẹ̀ ni pé eh, ntọ́jọ́ jọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ń ṣe ń bá burun yín ẹ̀ fi ń sẹ̀sọ rẹ̀ ẹ̀sọ tí wọ́n ní dídì eh, kìí ṣe ti àdìsí wí nù múmúrun kù ní àdìsí wí ìyẹn ni pé tẹ́lẹ̀ náà obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ máa gẹ̀rí obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ máa fárí kọ́ bá a mọ́ òun ni ó fi rọrùn débi pé kọ́dà bẹ́ẹ̀ bá lọ ń múra ọlọ́run ní ẹ má farí tì í ẹ̀sìn má gẹrun èèwọ̀ ni kọ́dà bẹ́ẹ̀ bóbìnrin bá lọ ń múra ẹ rárá wọn ni kọ́ rárá ṣe kí kó sunun rẹ̀ jọ kọ́ wa mú dèdè bíi ń múlà bí orí ìka ọba ti gé kó ń bẹ́ẹ̀ òtítọ́ lóbìnrin ọkùnrin lọ́gbọ́dọ̀ fa gbogbo àbíkọ́ gẹ gbogbo ẹ̀ nípa báyìí obìnrin tẹ́lẹ̀ náà àti ọ̀pẹ̀rẹ̀ àti kọ pẹran kọ lẹ́tọ̀ kóbìnrin mùsùlùmí ó máa gé irun tí e bá ṣe pé àrùn ló fà torí ká sọ débẹ̀ obìnrin tí nǹkan bá ń dùn lórí tí wọ́n láfi káwọn kọ́kọ́ fa irun kó gun bá débẹ̀ kọ láìfi ń ṣe àwòsàn àrùn nìyẹn dọ̀rúra nà wallahu ta'ala alam. jẹ̀lbáàbù obìnrin tí obìnrin bá wọ jẹ̀lbáàbù òfin ni pé kó bo gbogbo ara rẹ̀ délẹ̀ lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn obìnrin wá béèrè pé táwọn bá rán jẹ̀lbáàbù tó ṣe déédéé báwọn ti gùn mọ́ bóbìnrin bá ti ṣe kínní bó bá ti ga mọ́ kọ́ wọ́n bí gbígbà títẹ̀ lọ́ọ́ bá fi tẹ burúkú wọn yàn pé lóòótọ́ ńgbà tí ọba dúó kínní yóò ṣe kínní yóò balẹ̀ àmọ́ tó bá ti di pé ń rìn ń gbèsè ń gbé pé dèdè lẹ́ǹtì rẹ̀ ni ibì kan máa yọ máa sí ni mo rò pé bẹ́ẹ̀ lórí dì sí náà lànàbí fi wá yọ̀ǹda fún wọn pé kí wọ́n ṣe rìkà rẹ̀ ṣibra ànàbí ni tó jẹ́ íǹchì kan bíi kẹ́ni íǹchì kan ìbéèrè obìnrin mi tún wá béèrè ńgbà mi pé àwọn lo íǹchì kan yìí náà kò tó àwọn tó ń rí i pé báwọn bá rìn gbà mí kẹfì máa bọ́lọ̀ ń sì bàṣírí ẹ̀yin obìnrin tó torí ẹ̀ ọlọ́run máa ń àwọn òfin míì ọlọ́run ó sì yọ̀ǹda yín bẹ́ẹ̀ náà ní islam tóbìnrin fi rọrùn ọrọrùn ju tọkùnrin lọ bẹ́ẹ̀ ládàá kan náà lọ́lọ́run ó sì fóbìnrin àtọkùnrin nípa báyìí lànàbí fún anọ́dà kí wọ́n máa jẹ́ kó gùn bìdìrà kọ́dà bàbá tó déédéé kínni ègún wọ́ àbí. E, e, ìgbúnwọ́ kan pé àmọ́kọ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ eléyìí la gbọ́ yé pé kìí ṣe dandan kí ni kí aṣọ obìnrin ó gùn anabi dáadáa anabi wí anabi rò pé o ti tó obìnrin tó bá rí i pé bóun ti máa rìn rìn ti tóun. kò ní jẹ́ kí ntí ọlọ́run ọ̀fẹ́ kó sí lára àwọn ó sí kò gbọ́dọ̀ jẹ́ ojú ìǹtì kan ni lọ torí pé nínú ìdájọ́ ṣẹ̀ríà níta bá pè ní rúkṣọ tá bá pè ní kíni rúkṣọ àyífà tọ̀ntàntàn ntí ọba yìí pé ní bófin ti rí ni àmọ́ nítorí bí kéèsì tiẹ̀ yìí ti rí ayọ̀ǹda báyìí fún ọ èèyàn gbọ́dọ̀ máa ṣe kíni kò gbọ́dọ̀ fàájú bó ti yẹ lọ lọ́jà nẹ́bí ọkọ pé kíni ṣíbúrú àmọ́bìnrin tó bá ní zirawu ah, yìí ni èmi rí i pé yóò bọ̀ mí láṣìírí òun náà ṣe èèwọ̀ irú obìnrin báyìí ọ̀ntọ́ báyìí pé ṣíbùrù ni ó ṣeé ṣe kí ìbéèrè yọ ọmọ wáyé ń bi tiẹ̀ nípa pé yọ ọmọ kó ẹ̀gbin àbí nkankan gbogbo ẹ̀ lọ́sẹ̀lẹ̀ láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin yìí náà tún wá béèrè pé ńgbà ah, tó gbà wá láàyè kí ọmọ gùn zirawu yìí àwọn àgbòrò Madina tá ń rìn ìgbà míì a lè mọ́mọ́ a lè gba bí ẹ̀gbin kọjá ṣé a mọ̀ wá wá bi tá a gbà ń tiwa ni tá a mọ̀ bó ni òjò lè rọ̀ nkankan anabi ni ọ̀dà rúkṣọ̀ náà kọ́va eléyìí o ẹ̀jẹ̀ àgbọ̀ yìí rúkṣọ̀ ni o ìtumọ̀ rẹ̀ ni pé wọn kò bí ọmọ ọmọ lọ fasọ kó ìdọ̀dẹ̀ gbin kóbìnrin orí pé tọ́ ni ọmọ ọmọ kékeré kan lọ tọ̀ ńlẹ̀ lẹ́yìn wa ni wọ́n lé anabi ti ní kò sí nǹkan kan wá lọ faṣọ kó àà èèyàn gbọ́sẹ̀rí àyè nù òfin ẹ̀gbin nìtọ̀ ń bẹ kò yí padà òfin ẹ̀gbin nìgbẹ́ nǹkan kan ò sí násìkò rẹ̀ àmọ́ rúkṣọ̀ ń torí ipá nẹ́bí náà lọ́yọ̀ǹda fún wọn pé ẹ̀jẹ̀ ogun kò fi bo ara yín wọn wá ní bọ́bá wá ṣe pa àwọn kọjá lórí ẹ̀gbin kọ́ sẹ́yìn tó mọ̀ pé kí wọ́n á rẹ́gbin lẹ̀ mọ́mọ́ ẹ̀ pé kò ṣe nǹkankan kò ṣe nǹkankan kò rí bẹ́ẹ̀ o àmẹ́yìn wọn ò tú láṣọ obìnrin pé kọ́ ma wá sí ah, ẹ dákun sómi lọ́dà lẹ́lẹ̀ wọn àbí kọ́ ma béèrè wọn etí ọba ti dọ́ lójú ni ma lọ tiẹ̀ ìtumọ̀ fufu yẹn nu bí Islam ti rọrùn tó ntí ọba ti dọ́ lójú ni a ah, ọ̀dà ńgbà tá a ti mọ̀ bọ́yá mọ̀wulẹ̀ kò nídìí ọmọ béèrè ẹ dákun sọ́mọ kan lọ́tọ̀ ọ̀hún àmẹ́yìn tóbìnrin bá mọ̀ kò gbọ́dọ̀ wá mọ̀ mọ̀ wá lọ kó aṣọ rẹ̀ ń ti ń fún rúkṣọ tá nàbì sẹnu sallallahu alaihi wasallam obìnrin tí ó bá rí báyìí tí ó mà tí àbílẹ̀yìn ìgbà tó kọjá ń bẹ̀ tán ni wọ́n á sọ fún pé á ah, níbi tẹ́sí gba kọjá wọn ẹ̀gbin bẹ́ẹ̀nbẹ́ anabi ni kó make sure pé òun gba bòmí kọjá lẹ́yìn ìgbà nìtọ́gbẹ anabi ni bọ́ba ti gba bòmí kọjá tọ́gbẹ lẹ́yìn ìgbà wọn ọlọ́run ti ní kéyìn wọn kó ẹ̀gbin kó nù nínú sẹ̀ríà kọ́mọ kẹ́hùn rẹ lọ gbogbo eléyìí ẹ yín bẹ̀ pé kíni rúkṣọ ni o fufu yẹ ìṣe ìbáàdà ní kíni ní fufu yẹ ká má rò pé báàdà lé torí pọ̀pọ̀lọpọ̀ lónìí àgbọ̀rúsọ sẹ̀ríà yé láwọn ọ̀pọ̀lọpọ̀ àyè ní ma fẹ́ dàbí gbà tó pẹ́sìn lé ẹ̀sìn Islam ò lé ọ̀rọ̀rùn púpọ̀ àmọ́ bó ti rọrùn tó náà èyí wọn wá pé ká máa máa máa wá gba òfin rẹ̀ lójú bí àwọn examples tá a ti mú wa fúnra wa wallahu ta'ala alam sọ yìí tán ọjọ́ ti lọ. nínú. ṣé lọ́dọ̀ àwọn obìnrin. ẹyọ kan lọ́dọ̀. ẹyọ naam naam. larabawa náà kọ ilé wọn ni hal yumkin an kafiro man taraka salata muta'ammidan wa hal yajuzu lana an nusalli alayhi. ala kulli hal ìbéèrè eléyìí ṣe béèrè tìbí ẹni yìí a ní majilisu fáwọn tulabul ilmi ọmọ kéwú níjọ́ Àlàmísì ní táǹkẹ́ olè wa béèrè ti Lárúbáwá ń bẹ̀. Eh, bóyá ká gba abẹ́rẹ́ kan sí náà. ẹjọ́ díẹ̀ bá ń kí irun ìṣá ìlọ èèyàn wá bá rákà méjì ti gbẹ̀yìn téèyàn kírun téèyàn ní kírun sókè èèyàn wá fẹ́ san ó ti yé ó ti yé ṣé yóò kí òun sókè ni ó ti yé ó ti yé ẹ eh, ẹ kàn rẹ́rìn ni irú béèrè báyìí ni àfààyè rẹ̀ lẹ̀ ń ẹ ìbéèrè tí ọba ti di pé ẹni náà ti mọ kéwu tẹ́lẹ̀ àmọ́ bóyá nǹkan kan rú lójú bí kéwu ayé rẹ̀ ń bẹ lọ́tọ̀ a máa wá sọ ti five percent péré ní ọgbọ́ ntàwí ninety five percent ọkàn jókòó yọ ọmọ wòran kọ bá mu bẹ́ẹ̀ èmi bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afáwa bẹ́ẹ̀ ní Madina bí wọ́n bá nírú tíra kan báyìí la fẹ́ ká máa kéwọn àwọn níbi táwọn ti ń kọ́ àwọn èèyàn léyìí hùn bọ́ọ̀bà wa bẹ́ẹ̀ wa bẹ́ẹ̀ orí ti mọ́sálásí mọ́sálásí ànábi tó gbọ́ àwọn àfa wa ti ń ne ní almost all of them gbogbo àwọn àfa ti ń ne ní kéwọ́n yunifásitì wọn ó tún níbi tí wọn ó ti máa kọ́yàn òun kéwù báyìí pé ọba tí wàá di tó ní kéwù mọ́sálásí báyìí wa wọn ní kọ́dẹ̀ ní tí ò kọjá ń lè kéwù rí ọlẹ́ ọláǹfààní àti wa ìwọ́tọ̀ ọba wa ń wá ti ẹ̀ẹ́. Eh, <laughs> àwọn níbi táwọn tí máa nínú dáadáa tá a bá lọ́dọ̀ àwọn afáwa nìkẹ́ni náà má bínú kọ́ gbọ́ yí bẹ́ẹ̀ irú béèrè yìí ṣe pàtàkì púpọ̀ pọ̀lọpọ̀ ní máa kó sínú ẹ̀ èèyàn bá ìṣáyà fáàlẹ́ yẹn báraka méjì ó sì fẹ́ yọ sanraka méjì àbí àmọ́ ntọ́da fáàlẹ́ àmú ni pé irun raka méjì ìṣáyà kọ́kọ́ àáké fàtí àáké kọ́dà àtúnkéwújáké. sebo ń bá fẹ́ sanrun tiẹ̀ bẹ́ẹ̀ ni san ni ńgbò pé tó mí nụ abi kò kéwu jẹ́jẹ́ ńgbò ṣe o ti kan sẹ́yìn tiẹ̀ yàrá pé méjèèjì lọ́jọ́ ọ̀rọ̀ tó ní fanfa ni torí bó ti rí òun kò séyìí tí ọjọ́ nu méjèèjì ọjọ́ kọ́kọ́ ń pa pé irun tó wọn ìmáàmù kéwu ọjọ́ tẹ̀ kejì ń pa pé ní ìwọ ti kí raka kan raka méjì raka kẹta lọ fẹ́ lọ kí àìsí kéwúdákẹ́ ń bí raka kẹta àìsí kéfa sura ń bí raka kẹta òun ló jẹ́ òdi fanfa kọ́dà láàrin àwọn onímọ̀ àrínà àwọn onímọ̀ tí ó wí báyìí pé pé àà ntọ́ ọ̀sán ntọ́ jẹ òun ní kíni òun ní ọ̀sán. èyí tó jẹun bọ́ọ̀bà san irú ẹ̀ náà ni ìtumọ̀ ẹ̀yìn ò ní pé gíní òkè fatia òkè sura ó sì gèjàkè àrínú àwọn onímọ̀ tó ní a ń gbé pé ńlá ni wọ́n fẹ́ kíhun bí wọ́n ti kíra kàkẹ́ta náà lókì ìyẹn ni pé òkè fatia jẹ́jẹ́ bọ́ọ̀bà délẹ̀ kẹrin náà òkè fatia eléyìí ló sì tẹ̀wọ̀n jù nọ́ọ̀rọ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ló ṣe kíni òun lọ ní àlàáfíà jù torúpọ̀ bá hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni bí wọ́n bá ti gbẹ̀rún dúró ẹ má sáré lọ mọ́sálásí ẹ̀kọ́ kan tó nù bí yẹn bá mọ̀ pé òun fẹ́ bára ka alákọ̀ọ́kọ́ ìbọ̀ gbọ́ngbà wọn pèrún ẹlòmíọ́ máa rojọ́ ẹlòmíọ́ máa ṣe nǹkan mi àwọn ah, ti gbé kọ́ mọ́ pàpàpàpà ọba mọ́ anabi ni bí wọn bá ti gbẹrun do fatuha bisakinatin wawakor anabi ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèyàn máa lọ masalasi ara ẹkọ masalasi ni àyè sáré lọ masalasi anabi ni bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ fama adaraktum fasọlù ntẹ bá bá wọn lórí rẹ̀ ẹjọ wàmà fàtàkùn fa àtìmú. Fa èyí tí ọba ti foru yín tẹ́ ẹ bá fa àti mú ẹsẹ gíní ẹ kọ̀mpilíìtì rẹ̀ ìtumọ̀ ìtìmọ̀mù ẹ pè riwaya mi wa nu hadithi tó ní fakudu èyí ń la àwọn afa tó ní ntọ́ba jẹ ní ọ̀sán fakudu ìtumọ̀ ẹ̀ ni pé ó lè túmọ̀ pé ní sàn ntí ẹ bá ti tí wọn bá ti kíkẹ́ tó dé ẹsẹ gíní ẹ̀sán àmọ́ riwaya fa àti mú òun lọ́wọ́ sọ̀híhà. So ìyẹn asọ́ṣù min ar-riwayatin ìwáyà pé fa àti mọ̀ èyí tá nàbí wínú ẹ̀ ó ṣeé ṣe fa akudu ẹni òun ọgbà hadith ń wá bil ma'na ni àmọ́ fa àti mọ̀ riwayatun sahihatun thabita nípa báyìí ìtumọ̀ pé yẹn ń kọ̀mplíìtì nǹkan ni pé mo ti kí méjì ẹ̀kẹta ní ẹ̀kẹrin ní ni ó fi fa kéèyàn ó kéwu jẹ́ẹ́jẹ́ lálẹ́ ẹ̀kẹta kó sì kéwu jẹ́ẹ́jẹ́ ní eléyìí wá ṣe ìṣáì nìkan o bẹ́ẹ̀ bá bá góòrì méjì náà bẹ́ẹ̀ náà ni bọ́ bá bá sọ̀rì méjì náà kọ́ra bọ́ bá bá magiribi méjì náà abẹ́yọ̀ kan bí ó ṣe tó náà nù rákà àkọ́kọ́ tó kíni náà lálákọ́kọ́ lọ́dọ̀ tiẹ̀ ó lè jẹ́ kẹrin ti ìmáàmù àmọ́ lọ́dọ̀ tiẹ̀ rákà kíni rákà ọ̀wà máa tó bẹ́ẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì irú magiribi nísìnyí téèyàn bá bá rákà kan àjẹpẹ́ rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ ó kéwú jákè ó sì ké بابا وادلك تا اوكي وجاجا هذا والله اعلم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين